akínyìn káàbọ̀ lónìí sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa ẹ kú dédé àsìkò yìí ǹjẹ́ lónìí a ó máa bára wa sọ̀rọ̀ nípa aṣọ wíwọ̀ ilẹ̀ Yorùbá aṣọ àwọn obìnrin òun ni a ó máa sọ̀rọ̀ nípa rẹ̀ a ti sọ̀rọ̀ nípa aṣọ ọkùnrin a ti sọ̀rọ̀ nípa oríṣiríṣi ọ̀nà tí à ń gbà ṣoge tí aṣọ wíwọ̀ jẹ́ ọ̀kan ní inú wọn ẹ àwọn afínjú ológe ni àwọn obìnrin ilẹ̀ Yorùbá tí ó rẹwà tó sì mọ ẹwà ṣe lọ́pọ̀lọpọ̀ ara ọ̀nà tí wọ́n gbà ṣe ẹwà tàbí ṣe ọ̀ṣọ́ ara ni aṣọ aṣọ wíwọ̀ àwọn obìnrin kì í fi aṣọ wíwọ̀ ṣeré nítorí pé bí a bá ṣe rìn la ṣe ń koni ní òwe Yorùbá tó ní òwe yorùbá sọ ǹjẹ́ lónìí lórí aṣọ wíwọ̀ obìnrin a máa sọ̀rọ̀ nípa aṣọ tí àwọn obìnrin wọ̀ ní ilẹ̀ yorùbá oríṣiríṣi aṣọ tí obìnrin wọ̀ ní ilẹ̀ yorùbá ni ẹ̀wù bùbá gèlè ìpèlé ìborùn a ní àwọ̀tẹ́lẹ̀ ní àgbékọ́ a ní tòbí tàbí yẹ̀rì bákan náà ni àwọn obìnrin a máa lo ìlẹ̀kẹ̀ oríṣiríṣi ìlẹ̀kẹ̀ orí ìlẹ̀kẹ̀ ọwọ́ ìlẹ̀kẹ̀ ọrùn tàbí ìlẹ̀kẹ̀ ìdí ni oríṣiríṣi ìlẹ̀kẹ̀ tí àwọn obìnrin máa ń lò ó sì ní orúkọ tí à ń pe oríṣiríṣi àwọn ìlẹ̀kẹ̀ tí à ń lò ní ilẹ̀ Yorùbá bí ẹ̀kọ́ bá débẹ̀ a máa sọ̀rọ̀ nípa ìlẹ̀kẹ̀ ǹjẹ́ kí là ń sọ lónìí àwípé aṣọ wíwọ̀ ilẹ̀ yorùbá àwọn obìnrin òun ni bùbá òun ni ìpèlé òun ni ìborùn òun ni gèlè òun ni tòbí tàbí yẹ̀rì òun ni àgbékọ́ lóríṣiríṣi àwọn obìnrin ilẹ̀ yorùbá ní ayé àtijọ́ wọn a tún máa lo ìgbànú ẹ eh, sí abẹ́ aṣọ wọn ǹjẹ́ kò ní jù báyìí lọ lónìí lórí ẹ̀kọ́ èdè yorùbá wa kó tó di ọjọ́ míì tí a máa mú àkọ̀tún wá fún yín lórí ẹ̀kọ́ èdè yorùbá wa yìí ẹ̀yin lè fẹ́ kọ́ èdè yorùbá síwájú sí i ẹ yẹ̀ wá wò lórí àwọn ẹ̀rọ ayélujára wa lórí instagram àti yorùbá clinic lórí twitter àti eh, yorùbá underscore yorùbá underscore clinic lórí facebook yorùbá clinic ni à ń lò tó bá jẹ́ lórí youtube ni yorùbá clinic tv lórí ẹ̀rọ alágbàtà wa òun ni www.yorubaclinic.com níbi tí ẹ lè ti darapọ̀ mọ́ wa kí ẹ kọ́ èdè yorùbá síwájú sí i ǹjẹ́ kó tó di ìgbà míì tí a tún máa pàdé èmi olùkọ́ àti atọ́kùn yín ọlá ìyá àyíndé ọlárìnwájú wípé ẹ wà ní àlàáfíà. Thank you.